<clears throat> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله صاحب الكمال العزيز الحكيم الحمد لله الذي أكرمنا بالإسلام الذي جعله عزة بل الإسلام هو العزة كلها ثم سأل سؤال إنكار وتعجب أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الإسلام يا عباد الله يتضمن مزيجا من الأخبار والأحكام فالأخبار تشمل المعلومات حول الله والأنبياء واليوم الآخر والقصص التي وردت في القرآن والسنة بينما الأحكام هي القواعد والتشريعات التي تنظم حياة المسلم من كل جوانبها وتستند إلى مصادر مثل القرآن الكريم والسنة النبوية إن حكم الله هو الحكم هو الحق شئنا أم أبينا وهو الأعدل بل لا عدل إلا في حكم الله فراعوا الحكم بما أنزل الله رحمة بكم يا عباد الله وإن شق عليكم كالقصاص يزدريه الكفرة والمنافقون ويقول ربكم الغفور الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون اللهم صل وسلم وبارك على أشرف أنبيائك وإمام مرسليك محمد صلى الله عليه وسلم نعوذ بك اللهم أن نعتز بغير ما أعززتنا به وهو الإسلام أو أن نرى وليا خيرا منك خيرا منك ورسولك أحينا ربنا على الإسلام وعليه أمتنا برحمتك ومن أتباع نبيك واحشرنا يوم القيامة يا أرحم الراحمين أرسنا لهم ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba ọba àpọ́nlé ọba tó fi islam yìí kẹ́ èmi àtẹ̀yìn tó wá jẹ́ pé gbogbo ohun tí ń jẹ́ inú islam ọ̀hún ló wà bá a bá wà lọ sínú nǹkan míì tó yàtọ̀ sí ti ọlọ́run ọba sọkalẹ. ìyẹpẹrẹ ńlá wa lọ ọlọ́run ọba ń sọ eléyìí gẹ́gẹ́ bí ìbéèrè ọba tó mọ ìdáhùn ìbéèrè ń ó ní afagọ́yẹ̀rẹ̀ díìnì láhìyẹ̀bùgbòún ṣé ẹ̀sìn míì làwọn tó gborí kúrò ń bi Islam ṣẹ́sìn míì àbí míì tó tún dáa ju ti ọba lọ ni wọ́n ń wá kiri bí ibo wà ọba lọ ibo náà ètò náà ta ló ṣe é tó fẹ́ dá tó ìtòhun ọlọ́run ọba sọ̀kalẹ̀ ọlọ́run wá ní ẹ lọ mọ o tẹ bá ń wá nǹkan ẹ̀ sọnù kiri wọ́n lẹ̀hu asilama mẹ́mú sí samawati wal ard gbogbo tí ọlọ́run ọba dá sí sánmà àtìlẹ̀ pátápátá wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n gbà fóun ọlọ́run ọba kódà tó fi mú àwọn tí wọ́n láwọn kọ ìsìláàmù yìí náà inú ìjọba ọlọ́run náà ni wọ́n ti ń yọ ayọ̀káyọ̀ tí wọ́n ti ń yọ̀ bọ́lọ́run bá fẹ́ mú wọn tipa titúláàsì agbára wo ni wọ́n ní ète wo ni wọ́n mọ̀ bí ó ṣe pé òun ọlọ́run ọba ń bẹ wọ́n ni ẹrú sí ọlọ́run ẹ̀sìn Islam fẹ́ni tọ́lọ́run bá ní kó mọ iyì ẹ̀ olórí oore tọ́lọ́run máa ń ṣe fún ẹ̀dá ni inú ẹ̀ ni ìròyìn téèyàn kì í ṣeyèméjì nípa ẹ̀ wà ìròyìn nípa bí ọlọ́run ọba zakia tó ní kásìn ń ṣe rí báwọn màláíkà tí máa rán sọmọ ànẹ́bí ádámù ṣe rí ìròyìn nípa àwọn ànẹ́bí ẹ̀ ohun tí wọ́n sọ nípa wọn tó jòótọ́ inú Islam láti bá a èyí tí wọ́n parọ́ ẹ̀ mọ́ wọn tó jẹ́ àfọgbọ́nhun ìtàn nípa àwọn ànábì ọlọ́run tí ò rí bẹ́ẹ̀ bíi kí wọ́n ní ànábì kan rẹ́ nìkan lójú ogun torí pé fẹ́ gbàyàwó ẹ̀ àtàwọn kótókótó bẹ́ẹ̀ yẹn islam náà ni ó jà á mọ̀ pé wọ́n parọ́ ẹ̀ mọ́ wọn ni. ẹrú sí ọlọ́run bí islam ṣe ń mú ìròyìn òdodo tọkàn lè balẹ̀ sí wa látinú Quran àti súnà aṣáájú ẹ̀dá bẹ́ẹ̀ náà ló ń fún yín ní ìdájọ́ bó bá rí báyìí bọ́lọ́run ṣe fẹ́ kẹ́ ẹ dá lẹ́jọ́ rèé tó bá tó rí bá mi bọ́lọ́run ṣe fẹ́ kẹ́ ẹ dá lẹ́jọ́ rèé Islam yàtọ̀ sí ròyìn tó ń fún yín tọ́kàn lè balẹ̀ sí tí ò ní jẹ́ pé a ọgọ́rùn-ún ròyìn àwa ń bira ẹni léèrè pé mélòó ló lè jó òótọ́ nú ẹ̀ wàláhì lẹ́yìn quran lẹ́yìn sunna aṣáájú ẹ̀dá kò sí ìwé náà kò sí ròyìn náà tẹ́ gbọ́ ọgọ́rùn-ún tọkàn yín balẹ̀ títí gbogbo ọgọ́rùn-ún ló correct ẹrú sí ọlọ́run bẹ́ẹ̀ náà ló tún wá jẹ́ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn ìròyìn ni nípa àwọn ghaib àwọn tẹ́lẹ̀ tójú òrí ẹ̀sìn ìdájọ́ náà ni pé báyìí lọ́lọ́run ṣe fẹ́ ká máa dájọ́ ohun tó bá rí báyìí ọlọ́run ó gbálérò pẹ̀lú ìdájọ́ tó ń sọ̀kalẹ̀ yìí láti bá yín so ìgbésí ayé yín kó lè dùn kó fọkàn balẹ̀ kẹ ẹ róhun sìn kẹ ẹ gbégbèsí ayé àlàáfíà kẹ bá tún wá kú kẹ ẹ ṣẹ̀wá mọ tí ń jẹ́ ìkẹ́ àtìdẹ́ra ìtọ́wò lásán táyé yìí jẹ́ bó ṣe lè wù kó dùn tó kẹ bá wá gorí kẹ ní rárá ẹgbọ́jọba tó dá yín lọ ẹ̀yin lẹ fẹ́ hun òfin fẹ́ máa ara yín àbòsí tó bá ń ṣẹlẹ̀ ọlọ́run ò bá lọ́wọ́ sí o ara yín lẹ ń fi jẹra yín yà ẹrú sí ọlọ́run kan bẹ lábẹ́ sánmọ̀ kó lè ní déédéé nínú sẹ́ni tó mú tó mọ ohun tó ti ṣẹ̀ sẹ́yìn àti ohun tí ń bọ̀ wá ṣẹ̀kú tó máa ṣẹ̀dí kò sí tí ò bá ti sí ó yẹ kó dá wa lójú pé yóò ní àbàwọ́n yóò ní defect tí ó pọ̀ rẹpẹtẹ nú. ìkórira tí àwọn kan ní fún Islam a máa mú wọn fẹ́ ṣàtakò fún tọ́lọ́wọ́n bá lòun sọ̀kalẹ̀ kó lè máa jẹ́ ìkẹ́kùn yìí fápèjúwe lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún láì tiẹ̀ jẹ́ pé mi gbọ́ròyìn kankan mo ṣàlàyé ìdájọ́ ọlọ́run lórí kágbẹ̀mí ẹlẹ́mìí tẹ́mi ò tiẹ̀ wá mọ̀ pé ìjọ kejì ìjọ yẹn ìjọba yín ó ṣe òfin àbí wó láwọn fẹ́ pa òfin kan rẹ́ fáwọn kan tí wọ́n ti ṣèdájọ́ kú fún nínú àwọn tó pààyàn àtàwọn tó ń ta oògùn olóró fáwọn èèyàn àtàwọn tó ń jíni gbé àtòríṣiríṣi àwọn èèyàn ṣé mi ò kúkú mọ̀ kan èmi ṣe kútùbà tèmi ìrọ̀lẹ́ ẹjọ́ kejì ni mo kà wípé wọ́n níjọba fẹ́ ṣe é kódà àwọn ò sọ pé wọ́n fẹ́ ṣe é wọ́n ní wọ́n ti ṣe é ni àwọn tó fẹ́ takò takò àwọn tó ló tọ́ sọ kó tọ́ káti ẹ̀sẹ̀ wá padà gbọ́ wípé ìjọba fẹ́ ṣe ni wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ wọ́n pè ní presidential uh, committee àbí commission for the prerogative of mercy àwọn tí ó máa fún ààrẹ nímọ̀ràn lórí ta ni àánú tọ́ sí ta lè yẹ ìdájọ́ kúrò lórí ẹ̀ tó bá ṣẹ̀ wọ́n láwọn ni wọ́n ń gbà lérò pé àwọn fẹ́ tú àwọn ẹni tí wọ́n sọ yìí sílẹ̀ kì í ṣe pé wọ́n kì í ṣe é mo wá ronú kan pé èwo ni wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe èwo ni wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe tí constitution orílẹ̀-èdè wa bá ní ààrẹ láṣẹ láti tú gbogbo ẹni tó bá wù sílẹ̀ àwa ń bá mùsùlùmí sọ̀rọ̀ ìpín nínú sẹ̀ríà ọlọ́run ọba ó lójú ẹ̀ṣẹ̀ kéèyàn lè ṣẹ̀ fẹ́ni tó bá jẹ́ àmì irúwó sọ pé òun foríjì o ẹ gbọ́ níjọ́ jímọ̀ pé ẹni wọ́n bá pa èèyàn ẹ̀ òun ló lẹ́tọ̀ọ́ tó sọ pé àforíjẹni tó pa wá léèyàn tí wọ́n bá takú pé ẹ̀mí onítọ̀hún ni kí wọ́n bá wọn gbà padà ààrẹ kan ò láṣẹ láti yẹ òfin ọ̀hún lórí wọn lórí ẹni tó pààyàn ẹni tí wọ́n bá jí nǹkan ẹ̀ tó sì lóhun fẹ́ déédéé wọ́n gba ẹ̀tọ́ fóun ààrẹ ò lẹ́tọ̀ọ́ kó sọ pé rárá adarí di olè tó jí ẹ ní nǹkan tí kìí kìí ṣe pé afẹ́ni tí wọ́n jà ló lè ní àárọ̀ à ń sọ eléyìí gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí tó fi jẹ́ pé àwa tá a lá ń ṣe òṣèlú tá a bá bára wa nípò ní tíṣẹ̀rí ọlọ́wọ́ bá ti kọ́ wa ó ṣe é lò láwọn ipò wọ̀nyí tá a bá mọ̀ ọ́n ṣùgbọ́n gbà tó jẹ́ pé èyí tó pọ̀ nú àwa tá à ń ṣòṣèlú tá a nítorí ìsìláàmù la ṣe ń lọ irọ́ là ń pa torí pé islam tá a láǹtorí ẹ lọ àmọ́ tí islam yẹn bá yé wa ni àmọ́ wípé àwọn tí wọ́n bá ní wọ́n pààyàn àṣẹ ò sí lọ́wọ́ ẹnikẹ́ni láti sọ pé òun fojú fo ẹ̀ṣẹ̀ wọn àti káwọn tí wọ́n pa lẹ́yìn ló sọ pé àwọn yọ̀ǹda bẹ́ẹ̀ náà lóríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ míì kí n tá à sọ yìí lè yé wa dáadáa kì bá jẹ́ pé nìkan ń bẹ ta rò pérú ẹ̀tọ́ bẹ́ẹ̀ tiẹ̀ wà lọ́wọ́ ẹ̀ aṣáájú ẹ̀dá ni ò bá jẹ́ torí pé ó ní tí n bá sọ pé kó sọ̀rọ̀ ọyàn ẹgbà kọ́lọ́wọ́ ọba náà ló sọ bẹ́ẹ̀. òun yìí tọ́lọ́wọ́ ọba ní kì í sọ̀rọ̀ fẹ́ẹ́nu òun ni wọ́n wá ní nínú súnà síwájú ẹ̀dá aríròyìn kà wípé wọ́n wá fẹ̀sùn kan arábìnrin kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú súnà lè dìmánì àlẹ́sáì kí lárábìnrin yìí ṣe wọ́n ló yá ẹ̀ṣọ́ necklace ṣùgbọ́n òun gangan kọ́ ló yá lọ́wọ́ ẹni tó ní torí pé wọn ò mọ òun ẹnìkan ló bẹ̀ kó bá òun yá nígbà tó gba ẹ̀ṣọ́ yìí tó lò ó tó wọ́ lójú tán ó kọ̀ láti dá padà ẹni tó yá wá retí pé yóò dá padà yóò dá padà kò dá padà ó wá ránṣẹ́ fẹ́ni tó bá yá ẹ̀ṣọ́ lágbájá tó bá yá ẹ̀ṣọ́ kí ló ṣe wọ́n nígbà tí wọ́n lọ bá ó lóun ò yá nǹkan kan o òun láéláé òun ò yá nǹkan kan nínú rìwáyà kan wọ́n ló jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ló ní ẹ lọ wo abẹ́ ìbùsùn ẹ̀ ẹ bá ń bẹ̀. òun ni ó fa fanfà láàrin àwọn àfa lórí pé ṣe jáàdùl àáríà ṣe káyà nǹkan ká láàyà ṣó tó mú adájọ́ ṣẹ̀rí àgbéni lọ́wọ́ bí àwọn kan ní bẹ́ẹ̀ àwọn kan ní rárá yàtọ̀ sí jáàdùl àáríà pé arábìnrin yẹn tó jalè fún ní kúkúrú ṣá ibi tá à ń lọ rèé wọ́n nígbà tí ànábì wa ní kó mú arábìnrin yẹn wá wípé ìdájọ́ lọ́wọ́ lọ́lọ́wọ́n wọn. ó sì jẹ́ kan awon àwọn tí wọ́n jẹ́ arábìnrin àwọn alọ́lá mazu. Mahzum wọ́n wá wo pé tí wọ́n bá gbérú ẹni yìí lọ́wọ́ ilé ti mọ̀ yàtọ̀ láàrin ṣẹ̀ríà àti ntẹ́yìn ń ara yín yìí o ṣẹ̀ríà ọlọ́run ò bẹ́ẹ̀ nìkan tán àwọn wá wo pé ká làwọn lè rán sàǹdẹ́bí sallallahu alaihi wasallam àwọn kan wọn dábàá tẹ bá rántí ìtàn Usama bin Zayd ọmọdé ni tí ó nífẹ̀ẹ́ ànábì ànábì náà sì nífẹ̀ẹ́ púpọ̀ ó fi ìbátan ẹ̀kún tó kó fẹ́ tí márèjì ọ̀hún wá padà dàrú wọ́n lá ànábì nífẹ̀ẹ́ púpọ̀ wọ́n wá wò pé bá ànábì ṣe nífẹ̀ẹ́ aṣáájú ẹ̀dá ò ní kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n wá rán Usama tó kó bá wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam wípé kó jọ kó bá wọn tú arábìnrin yẹn lẹ̀ ó dójú ti gbogbo ìran àwọn tí wọ́n bá ní wọ́n bẹ̀rù ẹ̀ lọ́wọ́ wọ́n ní nígbà tí usama jíṣẹ́ fún anabi sallallahu alayhi wa sallam fatalawwala wajhu rasulillah ojú anabi pọ́n kí ló mójú anabi pọ́n tó bá já wa ni a lè béèrè pé kí ni wọ́n gbé wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń béèrè nìyẹn wọ́n fẹ́ ká ṣe ń kókó yìí fáwọn kí ni wọ́n gbé wá wọ́n lójú ànábì pọ́n fún mccord atẹ́sífà iléyà fi hajj ní ṣojúlélá òun fẹ́ kí òun ṣìpẹ̀ fún mi láti ré ìtọ́nú àwọn òfin ọlọ́wọ́n ọba lórí ẹni tó bá dáràn àwọn hudud àwọn òfin tó ní kájìyà báyìí jẹ́nìyàn tó bá dẹ́ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ pọ̀ tí ò ti kòdó dùn. ẹni bá gbẹ̀rùn kan jù lẹ́nu márùn-ún àárín òun àtọ́lọ́wọ̀n ọba ni ó tilẹ̀kùn mọ́ rí oúnjẹ ọ̀sán lòun ń gbààwẹ̀ àárín òun àtọ́lọ́wọ̀n ọba ni ó parọ́ àárín òun àtọ́lọ́wọ̀n ọba ni ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan bíi ká ṣe ṣìnà káwárẹ́lẹ́rìí jẹ́rìí sí i bíi kájàlè bíi kápáyàn ọlọ́run ọba ti sọ ìdájọ́ ẹ̀ kalẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí ni wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ tó ní ṣùdúùd ń bi Usama léèrè ó ní ìdájọ́ tọ́lọ́run ọba ti parí ló tún bẹ̀ mí Usama ya Rasulullah ẹ̀rù ọlọ́run ba Usama náà tó bá já bí n ta gbéwọ̀ ò bá tó àátúntì ní ìránṣẹ́ sí i. wọ́n ní Usama náà ìwà rírí mú ẹ̀mí ẹ̀ ó wá bẹ ànábì pé dákun bá ń bẹ ọlọ́run kó foríjì ní. ثم قام رسول الله صلى الله عليه وسلم عشيئة, عشيئة إذن فأثنى على الله ó ṣe bí ẹni fẹ́ ṣe khutba ó wá sọ báyìí innama halaka an-nasu qablakum annahum kanu idha saraqa ash-sharifu fihim tarakuhu wa idha saraqa ad-da'if fi ad-da'if fihim aqamu alayhi al-hadd والذي نفسي والذي نفس محمد بيده لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها ثم قطع yadda tilkil mara ó wá ní ẹ̀rí àwọn tó ṣáájú yín wá nínú àwọn àdúgbò tọ́lọ́run ráwọn ànábì sí ìkan nínú ohun tó pa wọ́n ní tẹ́yìn náà rawọ́ léyìí kí ni nǹkan ọ̀hún táwọn ẹni yìí àwọn ẹni àpọ́nlé ẹni ẹni àpọ́nlé lójú tí wọ́n ní o àwọn tó lé ẹ̀sán tó lé ìkánná àwọn gbajúmọ̀ ẹ̀dá nínú ìlú àwọn olówó àwọn tí wọ́n bá dẹ́ṣẹ̀ wọn a máa tú wọn lè wọ́n ìfìyà jẹ wọn ṣùgbọ́n táwọn ọ̀lẹ àwọn tálíkà tí ò léèyàn nípò gíga táwọn bá dẹ́ṣẹ̀ wọn a máa mú ìdájọ́ lé wọn lórí eléyìí ló pa àwọn àlùkùmọ̀ tó ṣáájú yíyún mo wá ń kì í lọ ẹ lọ mọ̀ ó ṣe iṣẹ́ rí mi kì bá tiẹ̀ jẹ́ pé fátímọ̀ ọmọ mi ló jalè ni gígé ní ń gé lọ́wọ́ pẹ̀lú eléyìí wọ́n lòdì sọ́lọ́ wá pàṣẹ pé kí wọ́n gé arábìnrin ọ̀hún lọ́wọ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹrú sí ọlọ́run ṣẹ̀rí à gbogbo yín bẹ̀rù nìyẹn pé òfin géwọ́géwọ́ ni ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ orórorò ọlọ́run sì ní wọ̀lẹ́kùn fi ìsọ́ọ̀tì hayatun yá ulul albab jẹ́wọ́jẹ́wọ́ ẹ̀ bí wọ́n bá pààyàn fún pòǹtọ̀ ń padà ẹ̀yin ló fi tí ò lajú ni ọlọ́run sì sọ fún yín pé inú òfin pé ẹni bá pààyàn ká pa padà ẹni bá jalè ká gé lọ́wọ́ ẹni ni mú ká rẹ́mú tiẹ̀ náà padà ó ní inú ẹ̀ nìṣẹ̀lẹ̀ yín wà o torí pé sẹ́ni fẹ́ gbẹ̀mí bá ti mọ̀ pé wọ́n gbà tòun náà padà kò ní gbẹ̀mí ẹlẹ́nìí ọba tó mọ̀ yín ju bẹ́ẹ̀ ṣe mọ́ra yín lọ ló ń sọ̀rọ̀ yìí ó wá kù sí lọ́wọ́ gbogbo ìkórira tẹ́nìkan ní fún ṣẹ̀rí ọlọ́run ọba kò dé ọlọ́run ọba lọ́wọ́ ó bá kásìkò tọ́lọ́run fẹ́ kó dunlẹ̀ ṣùgbọ́n ńgbà tá a sí lábẹ́ òfin ṣẹ̀rí hàn kí la lè ṣe tá a fi mórí bọ́ nínú páwọn náà ń ṣàbòsí sí hàn ni pé gbogbo ipò tá a bá ti wà ká nínú òfin tá a láà ń lò lórílẹ̀-èdè wa èyí tí ò tako ṣẹ̀rí ọlọ́run ká wá yá sẹ̀rí ọlọ́run ká yá lò lábẹ́ ẹ̀ ṣebí òfin tí ó mú wa pé a ṣe lò ó ó pààyàn òfin tiwa ńlẹ̀ wa yàtọ̀ sí amẹ́ríkà ó lẹ́ni bá pààyàn a lè gbẹ̀yìn tiẹ̀ náà tó o bá jẹ́ state governor tó mọ̀ pé tí sẹ̀rí àní kó o ṣe nìyẹn òfin nàìjíríà náà ti tapò má lóun bẹ̀rù kó wọ́n sọ ẹlẹ́nu má lóun tijú kí ló ń tiẹ̀ lójú nínú pé ọlọ́run ní bóun ṣe fẹ́ nìyẹn torí náà ẹni tí ò mọ islam tó bá ní islam lòun lọ defend ẹ sọ fún kó parọ́ sáré ẹ̀ ló ń wá lọ ohun téèyàn fẹ́ dáàbò bò èèyàn kọ́kọ́ farabalẹ̀ kọyanjú ni ẹni tó bá bá rẹ̀ ń bẹ̀ torí pé òun ò ní mọ islam tó máa béèrè gbogbo náà ló láàfà tó máa bí wọ́n lérè pé kí lọ́lọ́wọ́ bá sọ nípa nǹkan báyìí èyí tó bá ti ṣe é lò tí ó sì ní tako òfin tí wọ́n ti búra fáwọn ó dìfẹ́ǹd tí í ṣe constitution nàìjíríà kí wọ́n ó lò ó báyìí ó sọ wọ́n lẹ́nu wọn á mórí bọ́ nínú pé àwọn ò ní bá wọn sí nínú ẹni tí ó máa lo ìdàkejì ohun tọ́lọ́run bá pa láṣẹ. ẹrú sí ọlọ́run nígbà míì kì í ṣe pé bóyá wọ́n búra èdè èèyàn kan ni wọ́n fi fẹ́ máa yẹ ìdájọ́ lórí ẹni tí wọ́n rò pé ìdájọ́ tọ́ sí ó lè já àánú bẹ́ẹ̀ ni ẹlòmíín á wo pé ẹni tó gbẹ̀mí ẹlẹ́mìí àwa rí i tó ti kú fún bàmíjẹ́ tá a bá ní ká gbẹ̀mí tiẹ̀ kò dẹ́ni tó ti kú padà àánú ẹ̀ ló ń ṣe àwọn àánú tí kì í bá ṣe pé ó múni múfin ọlọ́run ọba dó góńgó ẹni tọ́lọ́run ọba lòun fún láǹfààní kó láàánú ló ṣe òun tóun fi yọ̀ǹda òun náà lẹni tí wọ́n pa èèyàn ẹ̀ àánú tó bá wá ṣe mí tí mo fi wá yá òfin mi lò tí ò ní tẹ́lẹ̀tọ́ lẹ́tọ́ ẹ̀ tí ò ní jẹ́ kófin ọlọ́run ọba jẹ́ àmúlò àánú burúkú ni o gbogbo àánú kọ́ ló wọlé lọ́dọ̀ ọlọ́run ọba ìgbà tọ́lọ́run pàṣẹ pé kẹ́ ẹ na àwọn oníṣìná tí wọn ò báyìí tí ìníyàwó ńlé téyì ọkùnrin téyì obìnrin náà tí ìlọ́kọ ńlé wọn ò ní ká pa wọ́n ká nà wọ́n kò bókò ni. tá a bá fẹ́ nà wọ́n níyẹ ẹgbà ní ká wọ́n àánú lè fẹ́ ṣe wá ọlọ́run wá ní ẹ máa gbọ́ azani ẹ̀kúwọ̀ zani fajlidu kulla wahidin minhuma ní àtẹ̀jẹ̀lda ẹnà ìkọ̀ọ̀kan nínú oníṣìná lọ́kùnrin àti obìnrin lọ́gọ́rùn-ún kòbókò ẹgbà gidi ni o kẹ́yìn bọ́ọ̀ì kẹ́yìn níyàwó ńlé ẹ̀yin girls kẹ́yìn náà kọ̀ láti lọ́kọ kẹ́ ẹ mọ̀ wípé ọlọ́run máa understand ọlọ́run ti understand ló ṣe ní kí wọ́n má pa yín tẹ́ bá ṣe ṣìná ṣùgbọ́n kí wọ́n nà yín ní ọgọ́rùn-ún kòbókò ẹ wá gbọ́n tó fi kún ó ní wàlá ta'khudkum bihima ra'fatun fi ẹ máa wà jẹ́ káàánú ó ṣe yín bẹ́ẹ̀ ní lo òfin ẹ̀sìn ọlọ́run bí ó bá kú tó bá kú níbi tẹ́ ẹ ti lọ́gọ́rùn-ún ẹ̀ ni tí wọ́n wá ní lágbájá wa ń bẹ̀rù pé à ah, tá a bá ní kí wọ́n pa á ni. mo bẹ̀ ọlọ́run kí ni àtẹ̀yìn èyí táàmù wa ń dájọ́ tí ó kó abáwájú ọlọ́run dákun má jẹ́ abá wọn lọ́wọ́ sí o ẹni bá jẹ́ mùsùlùmí tó bá rẹ̀ lábẹ́ irú òfin tá à ń lò yìí ó gbìyànjú ìgbà tọ́lọ́run bá ní kó lè fà nípa tóun ó fi rí i tí òfin ilẹ̀ wa ò tako ṣùgbọ́n tó bá tọ́lọ́run ọba mu ṣùgbọ́n kó wá jẹ́ pàwa mùsùlùmí gan-an láti máa wá ṣe lódì lódì yóò máa túmọ̀ sí pé islam tá a láǹ dáàbò bò àmọ́ àti lọ síbẹ̀ láti dáàbò bò ìbò mùsùlùmí nìkan là ń wá kiri tá a bá ń parọ́ pé torí islam la ṣe lọ sáàyè yìí ọlọ́run dá mo bẹ̀ ọlọ́run ọba fẹ́ni kọ̀ọ̀kan wa ohun tó yé wa tó dájú nínú islam ọlọ́run dàpọ̀ má jẹ́ ó jẹ́ aburú fún awájú ọlọ́run ọba wọ. Um, we thank Allah the Almighty for the mercy of making us Muslims, which is the best gift Allah gives any servant. Just last week, I discussed the Sharia perspective regarding people who take the life of other people and how the prerogative to forgive the killer lies only with the family of the deceased, of the person killed. The next day, it was on the social media that the government was uh, not contemplating, but that the government had given uh, amnesty, pardon, to a number of criminals. Some of them had been criminals, killers, bandits, drug pushers. Even though it came to be confirmed subsequently that That was not the case. It was still under consideration. Um, it is not true that the government had done that, but it was being considered by a presidential committee saddled with the responsibility of looking at who merits such pardon. We say as part of teaching Muslims what their deen dictates. The right to forgive the person who has wronged us lies with the one who is wronged. If a person commits a crime against the state, yes, our Amir has the prerogative to ward off the punishment for him. But if you commit a crime against a particular individual, the Quran says the law of retribution, the law of taking an eye for an eye, a nose for a nose should be applied. Only the person who has been wrong has the prerogative to say, I pardon him. However, the constitution that we operate in the country does not recognize the Sharia. And that gives whoever the right to do whatever. This is where the real test for those who say they are in position of authority to defend Islam, this is where it matters. They should look at what is consistent with what Allah has revealed and try their utmost as they occupy those offices to carry out acts which are permissible under the Constitution and which at the same time agree with the Sharia. So, take the life of a killer for his killing innocent lives is perfectly consistent with the Sharia. As a matter of fact, no one has the right to grant pardon to such a person except the family of the deceased. The one who stole another person's property no one has the right to pardon him except the one whose property has been taken. As a matter of fact, making shafa'ah, interceding, pleading with the overall Amir to pardon such people is inconsistent with the Sunnah. The Prophet said, if any one of you is wronged and he wants to grant pardon, he should do so before the case reaches me. bẹ́nikẹ́ni bá lóun fẹ́ ṣàánú ẹni tó ṣe jàǹbá fóun ó jà lólè ní o ó palẹ̀ èèyàn ní o àbí nǹkan míì ló fi ṣe ó gé nímú ló gé létí aṣáájú ẹ̀dá ní àmójúkúrò tẹ fẹ́ ṣe yẹn ẹ máa ṣe kó tó di kẹ wá fẹjọ́ sùn mí torí pé tá a bá máa jẹ́ kí òfin ọlọ́run ọba ó máa dunlẹ̀ ẹlẹ́ṣẹ̀ ó máa fọkàn balẹ̀ pé ó ti ẹ̀díwájú aṣáájú ẹ̀dá ló ṣàánú òun tí wọ́n bá tú àwọn tó ṣẹ̀ṣẹ̀ ńlá wọ̀nyí sílẹ̀ ọkàn ẹni tó fẹ́ ṣẹ̀ ní ìjọ́ mi ó balẹ̀ pé táwọn bá ti láwọn èèyàn nígbẹ́jọ́ wọn ó bá wọn bẹ bàbá tó kó forí wọn ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ẹ̀ nígbàgbọ́ ń sọ ipa ẹ̀dá ní àtẹ́mùrú ọ̀tọ̀ àti.

rọjìún ọ̀dọ̀ ọlọ́run ni ẹjọ́ kù sí a gbọ́dọ̀ fẹ̀hónú hàn a gbọ́dọ̀ ní kágbàjọba ẹ̀ torí kó ṣe bẹ́ẹ̀ àṣẹ ànábì nìyẹn wípé tọ́lórí yín bá ti pàṣẹ èyí tó takotọ lọ́hùn ẹ̀kọ́ sí lọ́wọ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ yọ̀dà sí kódà ẹ má ṣèwọ́de nítorí ẹ̀ ẹ̀tọ́ tó bá há sí lọ́wọ́ ẹ gbà nǹkan yín ní ọ̀dọ̀ ọlọ́run ọba mo bẹ̀ ọlọ́run ọba fún èmi àtẹ̀yìn ọlọ́run dákun má jà ṣe lódì o èyí tá a ṣe ká rò parí ṣe ọlọ́run má dàlú wa láyà a fi àánú ọlọ́run bá bẹ ọlọ́run òfin ọlọ́run náà ló dáa jù ọlọ́run dákun ṣe wá lẹ́rú tí ó rọ̀ fún rọ ìlú tiwa náà fún bá a ṣe ń ráwọn ìlú tí wọ́n lo díẹ̀ nínú ẹ̀ tọrọ wọn á yanjú kílù wọn tutù àwọn náà ò rí lò tán ṣùgbọ́n ìbá tí wọ́n lò ń bẹ̀ gbogbo wa náà là á máa lọ ń bẹ̀ tá a máa ń jẹ̀ràn pé ah kílù tiwa náà sì rí báyìí ọlọ́run dákun mọ́sá ìsọ̀lù tiwa náà dìlú àlùbáríkà sọ́dìlú ẹ̀sìn fún wa ó jẹ́ pé gbogbo ń tá a máa ṣe yóò máa wà níbàámu sófin ìwọ ọlọ́run ọba subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu